gbogbo ẹ̀yọ́ tẹ́sí wa tí ẹ̀ ń wò wá jákèjádò àgbáńlá ayé nílẹ̀ yìí àbí lókè òkun à ń kí n káàbọ̀ sórí ètò yẹn tó wa àṣùrọ̀ lórí iléeṣẹ́ nígbàtí ibi tí a ti máa pàdé mi ọmọ ayáyín Dr. Imam Ibrahim Abubakar Ẹlẹ́kẹ́kùntù olùdásílẹ̀ àṣùrọ̀ Family Welfare Foundation àárín gbogbo yín àti ọlọ́run ọlọ́run níjó bàjẹ́ ìfẹ́ tẹ̀ ní sí wa ọlọ́run bá wa nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ alùbáríkọ̀ láàrin nẹ́bí lọ́dọ̀ ọlọ́ àṣàdúà fún ìkànnì tá a wà yìí ìkànnì nígbà tí ọlọ́run mọ́jú bàjẹ́ májè àlùbá abú ọlọ́run májè owó ọbẹ̀ wàlá hawla wàlá quwwata illa billahi al-ali al-azim abẹ ọlọ́run bákan náà fún gbogbo olùdásílẹ̀ ẹ̀bẹ̀ àtàwọn aláṣẹ ẹ̀bẹ̀ ọlọ́run má fa burú ṣe wọn ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run tó fi dẹ́rì mr taiwo hasan nílùú èkó ọlọ́run bá mójútó wọn jù báyìí lọ ọlá nàbì sallallahu alayhi wa sallam asàdúà lẹ́kùnrẹ́rẹ́ fún mr kẹ́hìndé abiodun phillips ọlọ́run bá mójútó wọn má jẹ́ nǹkan kó ṣe wọn má kó ṣàlàáfíà wọn la hawla wàlá quwwata bílàbílà àṣàdúà fún kámẹ́rámàn wa tí wọ́n ń gbé wa sọ́tún gbé wa sósì tí ń fi ń dàbí gbàgbà ká wípé kọ́dà àwa náà ń wò yín níbi táà ti ń wò yín alhaji abdul gani ọlọ́mọba àmójútó yín ọlọ́lá hawla wala quwwata illa billahi aliyyil azim gbogbo àwọn tá a jọ wà nílẹ̀ agbára gbótó yá sí wípé behind the scene làwọn wà afáwa alhaji abdulatif suleiman asalejo ọlọ́mọdé ọ̀rọ̀ rẹ̀ gbogbo àyàn olùfẹ́ wa jákèjádò bíi tiẹ̀ ti ń gbọ́ gbogbo iná la ṣàdúrà fún àbúrò ní ṣe yín ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run bí ìfẹ́ náà ti pọ̀ tó bá bá ní gbogbo kálukú ti ń pè wá àbí ti ń ṣàdúrà fún wa ńlá máa ṣàdúrà fún ńlá máa ṣàdúrà fún lélẹ̀ ètò yìí a sì fi ìbẹ̀rẹ̀ ramadana dé parí a sì fi ṣàdúrà fún yín tá àti ẹ̀ ọlọ́run mà ní ó mọ ní tẹ́ǹfẹ́ ó ní lọ́dọ̀ ó ti kápá àti ṣe ọlọ́run wọlé àlùbáríkà àwọn tá a ṣàdúrà fún ẹ̀yin tá a ṣàdúrà fún ọlọ́run àti tá a dákọ ní ọlọ́run jádùá yín gbà kó wọlé wípé gbogbo ògbà tẹ́ ń ṣàdúrà fún àlàwà náà ń bẹ ọlọ́run kọ́lọ́run bá wa san ilé ẹ̀sán ọlọ́run máa sàn ẹ̀kọ́ kalẹ̀ sọ lórí ọ̀là la hawla wala quwwata illa billahil aliyyil azim akí gbogbo akú òǹgbẹ o akú tẹnu akú akú ọ̀rẹ́nu àwẹ̀ akú àánú ọlọ́run tọ́lọ́run ṣe fún wa nínú àwẹ̀ ọlọ́run jẹ́ àánú náà bá wa kalẹ̀ àwọn adájọ́ bẹ̀rẹ̀ Ramadan tá a bá ń wò ẹ wò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ní iye tó dì lónìí ọlọ́run masa kàwá kúnú ẹrú tó gbàjà alùbáríkọ́lá nàbí sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́run àfàànú ọlọ́run àfi bí ọlọ́run àfògùn ọlọ́run àfi bí ọlọ́run ayé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ tí ó bá bàjẹ́ ọlọ́run má jẹ́ ó dàrú bí ó bá dàrú ìmẹ́rì ibú ọlọ́run má jẹ́ ó wọnú ayé wa la hawla wala quwwata illa billah akínyín káàbọ̀ sórí ètò yìí tó wa àṣúrọ̀ lórí nígbà tí lé ní pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ní bára wa sọ̀rọ̀ àkọ́lé ọ̀rọ̀ wa ó máa jẹ́ dìire bàbá ló gbólóhùn diire nǹkan mẹ́ta ńlá fàyọ̀ mbẹ́ ìmọ̀ ìmọ̀ yàrá ìdàgbàdé náà ni Dr. Imam Ibrahim Abubakar Elekekuntu tí mo jẹ́ olùdásílẹ̀ àṣùrọ̀ family welfare foundation táwọn àṣàlejò ń jọ gàmì àti Abdulrasaq musa aṣọlá àti gbogbo àwọn yòókù ẹjẹ àwòwò dìrì bàbá ní dìrì nǹkan mẹ́ta ni là ń sọ mbẹ nǹkan àkọ́kọ́ òun ẹni tí ń di nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni tí ń di ẹlẹ́ẹ̀kẹta òun ni bí tí ń di gbogbo ń tá a ní láyé yẹnyẹn ẹrù ni ń tá a kó wá sáyé ẹrù ni ń tí a lò láyé ẹrù ni ń tá a kó lọ lè ọlọ́run ẹrù ni ìrìn ẹrù kàn pín sí méjì ni ẹrù tá a mú wáyé àtẹrù tá a dáyé ni ẹrù tó pín méjì ẹrù àfojúrí àti ẹrù àìfojúrí gbogbo ẹ̀yányán ẹrù ni bàbá dì ó dáa fọ́nrán mùsùlùmí láti dì dáadáa ẹ dáhùn gbogbo ẹni tí ẹ ń pè wá a ní láǹfààní àti gbé ìpè yín torí ọlọ́run ó yẹ ká láǹfààní ó yẹ ká mà wípé ó yẹ ká dìdà ìbéèrè rẹ̀ gbogbo ẹni tí ayé rẹ̀ fànádà tí ò dáa lónìí mọ́ ṣé gbogbo ẹ̀ náà láyé ń ṣe mí você quer se pàdé dáadáa wípé gbogbo bàbá lọ lè ta ọjà ní ọjà á dì í láti lé ládìgbé ìní ọjà rọjà tàbá bá dọjà ayé gangan ọjà ni àfi ká di ní tá a fẹ́ tà nú ayé ká tó rí ta èmi a máa sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ n tún wí òdodo ni wípé ilé ayé bá a ti wà yìí tán bá ń sọ̀rọ̀ wípé ah ayé o ayé o ayé o ọjà láyé kò wá sírìn ẹ̀dá kan tá a lè sọ wípé ó wá nájà ayé tán yanyan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ dédé téèyàn fẹ́ nílò láyé èèyàn ò rí béèyàn bá fọpọlọ gbáyé ẹ wò ó ká tó dáyé gbogbo ìsọ ti kún yanyan àwọn ìrìn àjò kan lèyìn ó rìn tí ó fi rí ọjà ná láyé ẹ má gbàgbé mo sọ pé yorùbá ní gbàgbọ́ pé ọjà láyé adúnìyà bahrun amikun àwọn àfọ oníkéwújá mà wípé ayé odò ni àmì ó jìn gan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti rò pé òun fẹ́ wẹ odò ńgbà tó wẹ wẹ wẹ wẹ wẹ wẹ lópin ìgbà tí odò òun ò lópin inú odò ayé náà ló kú sí. Si gbogbo ẹni tí ń gbénú ayé yányán kò sẹ́ni tí ó wẹ òkun ayé já á kú sí ibi pé à ayé ni kí ló ń wẹ̀ nínú ẹ̀ ní kò kíyèsí mo wá ní gbogbo ẹni yòówù tó bá fẹ́ ráyé gbé tó o fẹ́ ráyé ṣe tó o fẹ́ gbádùn ayé ọjà ayé ti kún tó o bá fẹ́ jẹ́ medical doctor wòye doctors ti ń bẹ láyé bóun ni wọn ti lapa nínú ìjẹ́ dókítà tiẹ̀ tó o bá fẹ́ jẹ́ nurse pé bó ah, eh, wọ́n ti ń pè nọ́ọ̀sì alábẹ́rẹ́ ni mí kí ṣe gbogbo nọ́ọ̀sì ló fi níláárí bó o ní wọ́n ti rìn àwọn àkíyèsí wo lápè o sí tí wọ́n ó fi níláárí nínú ayé tó o bá fẹ́ jẹ́ àfa wòye àfa àti ń bẹ ládùúgbò yín wòye àfa àti ń bẹ nú agboolé yín gbogbo mọ́sálásí ń bẹ lọ́dọ̀ yín yàtọ̀ sí pé gbogbo mọ́sálásí òun ti ní màmú wọ́n ti ní náà ìbí níbi tí wọ́n máa ń jẹ́ kejì mọ́mù wọ́n ti ní kejì mọ́mù níbi tí wọ́n máa ń jẹ́ kẹta mọ́mù wọ́n ti lẹ́kẹta mọ́mù ìwọ sẹ̀ parí kí bó o ló ti rí ọjà ayé náà. inú ẹ̀ òun ni kéèyàn dúró ń dogo ẹnjìníà mo fẹ́ jẹ́ tòun ti bá sọ pé ah, ìlú rí bákan ìlú rí bákan tòun ti bí ìlú ṣe rí bákan yìí àwọn nǹkan ń bẹ tó já sí wípé ìlú tó rí bákan kò dọ́dọ̀ tiwọn kí ni ń fún wọn lóúnjẹ kí ló dé tó fi já sí pé lánàá àwọn kan ń jayé àwa kan ń jìyà lónìí àwọn kan ń jìyà àwa kan ń jayé bó o láti mọ ìyàtọ̀ láàrin ẹni tí ó wáyé tó ráyé wá àti ẹni tó wáyé tó ráyé lò bó o láti mọ ìyàtọ̀ láàrin ẹni tó lọ́jà tí kàn kiri lọ tí ń kiri bọ̀ àti ẹni ó lọ́jà tó ní sọ bó o láti rí ìsọ̀ nínú ọjà ẹ wò kọ́dà àwọn tó máa ń pàtẹ sẹ́sẹ̀ títì gbogbo yẹn ti máa bí wọ́n pàtẹ sí ibi tó pàtẹ sí lónìí lẹ́ẹ̀tì gba lọ́la ibẹ̀ lẹ́ ti bá a lọ́tùnla kẹ́lòmíì wa máa gbọ́jà wípé òun fẹ́ wá ná ọjà níbi tí wọ́n ti ń nájà wọn ayé ò ní gbà láyè láti nájà níbi táwọn ti ń nájà àyàfi tó bá di pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí ni mo fi sọ fún ọ wípé àkọ́lé ọ̀rọ̀ tòní di sẹ́ni gbogbo ẹni tí ò bá di ìtumọ̀ di ni wípé sọ ìwà wò sọ ọ̀rọ̀ sọ sọ gbèsè pẹ̀lú àwọn tá a fẹ́ kà tó o bá sọ ìwà o tó o sọ̀rọ̀ sọ tó o sọ gbèsè gbé nínú ìgbà mẹ́ta tó o níláyé ó fi kan sunkún bẹ́ẹ̀ inú kẹ́kùn rí ó jẹ́ àárọ̀ àbí kó sún lọ́sàn-án àbí kó sunkún alẹ́ ọ̀rọ̀ mọ́tà sọ wà ń bẹ̀ gbogbo ẹni bá fẹ́ fà àárọ̀ gbádùn tó fẹ́ fọ̀sán jayé tó fẹ́ falẹ́ rẹ̀ ó ṣe pàtàkì fún un láti diire pẹ̀lú àwọn wọ̀nyí ẹni àkọ́kọ́ tó ṣe pàtàkì fún ọ láti diire pẹ̀lú wọn òun làwọn tó já wípé wọn ìfẹ́ ìyá rẹ̀ táwọn ti dàgbà ìmú ìwé afún olóbìn wa tí wọ́n mú wa sẹ́sùn ìmú ìwé afún olóbìn tí wọ́n mú wa fún bàbá rẹ̀ ojú wọn ló ṣe wọ́n wá wò níwò wípé ọmọ alámayín ẹ̀yìn pàtì ojú wa náà fi fẹ́ yẹ ojú wọn náà fi fẹ́ ìyá rẹ̀ ó tún wá fi níláárí lójú wọn díire pẹ̀lú wọn má sì wàwò sí wọn má sì ọ̀rọ̀ sí wọn má sọ̀rọ̀ sọ sí wọn nítorí wípé gbogbo ẹni ó bá mọ ìṣẹ̀lẹ̀ ru omi ó lè sọ odò di ìkudù wọ́n ní kí ni mo wí ẹni bá mọ ìṣẹ̀lẹ̀ wo mi ibi tó mi ti ń ṣẹ́ tó fi di odò ó lè sọ odò òun di ìkúdù kí ni wọ́n ń pè lódò kí ni wọ́n ń pè ní ìkúdù èyí tí wọ́n ń pè lódò ní omi tó mọ́ a lè wẹ̀ mẹ́ dáadáa mẹ́ ìkúdù òun lómi tó ti dúdú tí ò ṣe é fi wẹ̀ tí ò ṣe é fi fọṣọ tí ò wúlò mọ́ ayé ó kàn máa wò pé omi rèé ni ẹ ẹ mi gbọ́ yín àyẹ̀wò kan máa wọ pé omi rèé ni kò wúlò fún kankan ìjẹ́ èèyàn rẹ tó bá sì fẹ́ máa wúlò lọ di ire pẹ̀lú àwọn wọn má rí wọn ní rí wípé hmm, má sọ̀rọ̀ tí ó mú wọn bínú sí kádàrá rẹ̀ nítorí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ọlọ́run ọba àlékè ọlá afẹni tó jàre lẹ̀ yóò sì gbè lẹ́yìn ẹni tó jẹ̀bi láwọn àgbà mi ọlọ́run èé ṣalábòsí ẹ̀dá wọ́n sì mí gbọ́ ṣùgbọ́n kò sẹ̀yìn ọlọ́run nígbà téèyàn fi bímọ méjì tí tẹnìkan sì tọmọ òun sì èyí tó sì dánú àwọn ọmọ òun tẹnìkan sì wò sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀ tó sì yọ tó sì yọ ìbọn tó sì yìn pa téèyàn ò sì kú kò sẹ̀yìn ọlọ́run ọlọ́run mọ tó rí níbẹ̀ rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣé ń tọ́lọ́run ṣe níbẹ̀ òun ṣé tó dùn mẹ́ni tó lọ́mọ rẹ̀ béèyàn bá ní ẹran kéèyàn ó pa ẹran òun jẹ yóò dùn mọ́yàn ju kọ́kọ́ pa lọ ẹ̀yìn yóò bá fẹ́ kọ́kọ́ ayé ó pa òun jíire pẹ̀lú àwọn tí wọ́n mọ ìpìlẹ̀ bí wọ́n ti fẹ́ yẹ n tó ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣubú lónìí òun ni wípé ìgbà tí ọlọ́run kẹta àwọn táwọn ń wò ní wò pé à àfẹ́ kó dáa fún ṣùgbọ́n pàtó tí wàá dáa fún náà kájọ máa jẹ́ ni irú wọn òun ní kọ́kọ́ ń sọ ọ̀rọ̀ kò bá kùn gbé sí i àwọn yìí náà wá dúró nídùú wípé ọlọ́run pé ọ lóòótọ́ ṣùgbọ́n ànílò fi ìfọ̀kànbalẹ̀ lò díire pẹ̀lú àwọn ọmọ ọ̀rọ̀ tẹ́ rírì ń sọ yìí ọ̀rọ̀ kan ni fún ẹni tó bá tí ò tí ì dáa fún tó fẹ́ kó dáa fún ẹni ó dáa fún tó fẹ́ kó dáa fún kalẹ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló láṣìírí tí ò jẹ́ kó dáa fún wọn tí wọ́n yìí fi dín náà dídùn ní tí ó bá mú wọ tó fi dèèyàn àwọn tí wọn ó sọ àṣírí òun fún ọ ló gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ní sì torí wípé gbogbo ilé tá a rẹ tá a kùn kọ́nà tá a tún lẹ táìsì sí gbogbo ẹ̀kọ́ ló ní foundation tó strong dèdè ibi tó fara líla lára gànà tó ní mẹ́yìn lọ lè fi pàkọ́ gbálẹ̀ gbì ìwọ ò lè mọ̀ nítorí pójú ẹ̀fọ́ wọn ìkọ́lé wù ẹni atojú ẹ̀ kọ́lé ni ó mọ bó o láti rìn nínú ilé òun tá a fi ní jẹ̀bi ọ̀rọ̀ ọpọlọ rẹ̀ ń bọ̀ sọ kíyèsí jíire wáre sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tó já sí wípé ìyá rẹ̀ ò tí ì wọlé rẹ̀ tẹ́kọ̀ọ́ tí ì bí ń sọ ìyá rẹ̀ ò tí ì wọlé tí àwọn ti ń gbáyé wọn ò là wọn ò lu wọn èyí sì sọ̀lẹ̀. ṣáájú kí wọn ó tó bí ọ ìgbà tó dáyé mọ́ra kọ̀sẹ̀ dáyé wípé ọmọ yìí ó déyàn nítorí wípé ìwásáyé ọmọ ológo kì í farasin bẹ́ẹ̀ ìwásá ọlọ́run má jẹ́ òsínpá pẹ̀lú èyí tọ́pìkì ọmọ ológo kì í farasin ẹ ń léyìí dùn yín ìwásáyé ọmọ ológo kì í farasin ó kéré jù kọ́mọ ológo tó dé àwọn tí mo yàn gbé náà kára wọn ó ti fi ó kéré jù ogún ọdún kọ́mọ àwọn ó tó dé ni wọ́n ti máa kọ́ màkàn bọ̀ wá ìdí náà tó fi já sí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ń làwọn èèyàn ó ti mọ̀ wípé ẹ má jẹ́ ó fẹ́ lámọ yín torí tó bá fẹ́ nínú bá a ti dá ọmọ kékeré tó fẹ́ fẹ́ yìí lọ́mọbìnrin tí wọ́n fẹ́ fẹ́ yìí tá máa fi fẹ́ wọnú ilé wa gbogbo ọmọ tí ó bá darọ ọmọ òun jáde ọmọ ńlá ni wọ́n ó jẹ́ tọ́wọ́ wá bí ọmọ aláwọn sílé wa àwọn ọmọ tí wọ́n sẹ́rù wọn ìní ń fà tọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn ò fi tako relationship mi láì nídìí obìnrin obìnrin mi è tí ì lóyún tí wọ́n ti ń sọ fún mi pé mo bá ti lóyún má ṣe dáadáa pẹ̀lú ọkọ rẹ má tẹ̀ láṣẹ rẹ má sẹ́rù fún nítorí wípé ọmọ kan ń bọ̀ látara rẹ ti ń bọ̀ wá nù lé wa yìí ọ̀pọ̀lọpọ̀ yìí ń bọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ yìí ń bọ̀ wá ńlá ti gbọ́ pé ń bọ̀ kó tó dé hmm. ọ̀pọ̀lọpọ̀ yìí ń bọ̀ wá ńlá ti gbọ́ pé ń bọ̀ ṣáájú kó tó dé ìwásáyé ọmọ ológe farasin ṣe wá rí gbogbo ohun tí ò bá farasin ńlọ́pọ̀lọpọ̀ ẹni tí ó dùn mọ́ ó ti sánà bó omi ò ti ní wáyé ogun inú oyún ọ̀tọ̀ ẹ lè bèèrè lọ́wọ́ àwọn tí wọ́n dín èèyàn láyé ogun tí wọ́n bá bí wọn tán ọ̀tọ̀ àìsàn tó máa náà máa ṣe ọ̀tọ̀ Eh, amụ bàtà bata ni amu amu wọn a aṣọ rẹ ni wọn mú pampers rẹ ni wọn mú kankanwẹ a ni wọn mú a ni gbogbo tí wọn a yìí yẹn yẹn bó bá wu bá fẹ ọmọ ọmọ òun gbogbo tí wọn mú kò sí kankan nínú ọmọ òun ọmọ òun ó déyàn bó ọmọ òun ó déyàn tán kó wá fóńṣe tẹnu ẹni jáde lẹ́yìn ìgbà tó dáa fún ẹni tán yín máa ń jẹ́ kí ológo àná di olófò òní ológo àná tí o bá fẹ́ dolófò òní àbí tó o fẹ́ máa nàgàwọ́ lálọ́wọ́ ẹlòmíì lọ́la díire pẹ̀lú àwọn tó já sí wípé wọ́n jọ lọ lè fẹ́yà rẹ̀ ní mo ti sọ ní ìsinmi pé ìwásáyé ọmọ ológo kèé farasin ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa wọ wọn pé kí làwọn àfáàyè tó ń gbé wá pé kí ní nǹkan ṣe kí ní má dààmú ara rẹ̀ ń bẹ nínú alukur'an anabi yusuf ní inni rọ̀haitu ida hashara kawkaban wa shamsa wal kamara rọ̀haitu hom lisajidi ó ní mo rí òun mo rí òṣùpá mo rí àwọn ìràwọ̀ rọ̀haitu hom lisajidi mo rí tí wọ́n forí balẹ̀ fún mi ìbéèrè rẹ̀ ṣé àlá tí anabi yusuf lá ńlọ ṣáwájú ìmọ̀ tí ànábì Yakubu mọ̀ wípé méjèèjì tọmọ tó mẹ́rin eléyìí ó bí fún mi ọmọ ńlá ni wọ́n jẹ́ ó dé ní. ńgbà tá ànábì Yakubu fẹ́ àwọn ìyàwó tó kọ́kọ́ fẹ́ ṣáájú kó tó fẹ́ ìyá ànábì Yusufu kí ló fa sábàbí tó fi lọlé fẹ́ ìyá ànábì Yusufu lẹ́yìn ìgbà tó ti láwọn ìyàwó tó tó tí wọ́n ti bí àwọn ọmọ. sọ́mọ ọkùnrin láti wá kí nígbà tó já sí wípé àwọn ọmọkùnrin tó ti bí wọ́n ti tó bí mẹ́sàn-án ṣáájú kó tó ju wọ́n tó bí mẹ́sàn-án ṣáájú kó tó fẹ́ ìyá nábì Yusufu inú ọmọ tá nábì Yusufu jẹ́ òun ni second to the last born ìbéèrè tá a bá béèrè ni wípé ṣé ànábì àyàkùbù kankan ò tí ì mà wípé yín bí n tó rí báyìí ṣáájú kó tó dáyé inni ra'aytu ahda ashara kawkaban mo rí àwọn ìràwọ̀ mọ́kànlá wa shamsa mo rí oòrùn wàlíkọ́màrà mo rí òṣùpá rọ̀hárí tó hóm lẹ́sàájìdì mo rí wọn lẹ́ni tí ń forí balẹ̀ fún mi tó bá sọ pé ànábì Yakubu ó ni ó lè ní màálá lóòótọ́ ṣùgbọ́n kò ní sọ gbólóhùn tó sọ tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ ni aláhùn ló yẹ kó túmọ̀ ànábì Yusufu kò wá tú aláhùn fún ẹ̀yin ọ̀jọ̀gbọ́n inú Ramadan làwà ẹ jẹ́ kó yé wa kò tú àláwọn fún ètò wí fún ni pé látò sẹ́sọ̀rọ̀ ayẹ́kẹ́ alá ikhwatik ètò owó tó fún mi láláyìí ẹnu ẹ sí òwúrọ̀ jẹ́ káwọn ọba kan àtàwọn ọmọ ìyá rẹ̀ gbọ́ fàyè kí dù lákẹ̀kẹ́ ìdá nítorí pé tí wọ́n bá ti gbọ́ ọ̀nà bó ṣe ní dológo ni wọ́n máa san ẹ já kíyèsí náà ẹ wòye sí i ìbéèrè tó ní òwò tó yẹ ká bira wa ni wípé ṣé ìtumọ̀ aláhùn ní ẹ̀dá ànábì Yakubu sọ fún ọmọ tó lálà ẹni tó bá já pé kò wá fẹ́ tú aláhùn fún ni ìtọ́pọlọ rẹ̀ bá fi lè gbé wípé má sọ fẹ́nìkan tó sì máa kúkò ní sọ fún yàn kí ló dé tí ò fi ṣàlàyé fún un pé àlá tó láàyè túmọ̀ rẹ̀ ìgbà tá ànábì Yakubu ó sọ fún èyí tó tì sẹ́wájú nù ó tó padà wá sọ fún lẹ́yìn lẹ́yìn wípé ọlọ́run ó fún ọ nímọ̀ yóò ṣe gbá yóò ṣàwo yóò ṣe kòkò bàbà àṣàṣù but èé ṣe tó fi wò yé ìwọ́n náà tó ti mọ eléyìí má jẹ́ nìkan kó tẹnu ẹ̀ gbọ́. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo tí wọ́n ń dọmọ olófo lónìí àwọn ọlọ́run ti ṣiṣẹ́ tiẹ̀ lára wọn àwọn àlà ń wọn jẹ́ ọlọ́run ò sì ní òun ṣe pẹ̀lú physical ìjéèyàn spiritual ìjéèyàn lọ́lọ́run ní òun ṣe pẹ̀lú iṣẹ́ physical ìjéèyàn àwa láṣẹ lára ọmọ tá a bá bí bẹ́ẹ̀ ìyẹn ló fi fà á tó fi já sí pé ìyẹn lè jẹ́ wà níyì ọlọ́run ó sì máa ronú jẹjẹ ó lè jẹ́ ní ọlọ́run kó máa sọ o èyí ń wò bá àárín òun àtọ́lọ́run jẹ́ yes láwọn aṣọ òdodo èyí ń wò bá àárín òun àtọ́lọ́run jẹ́ ṣùgbọ́n kò jẹ́ni tó gbádùn ayé kó wá kó wá kó wá gbádùn ayé kó máa lo private jet kó máa ṣe tó bá jọ́nà halali kò yọkù nínú ìjẹni ọlọ́run ní túmọ̀ sí wípé bá a bá fẹ́ kó máa wá ó déèyàn ní àdìjálẹ̀ n tó yẹ ká kọ́kọ́ mójútó òun ni ká wò ó ṣé ìwásáyé ọmọ ológo kankan farasin ọ̀rọ̀ tó tọ́ jáde tẹ́nìkan tẹ́nìkan dẹ́tí gbọ̀hún òun ló bí gbogbo àdánwò tá nàbì Yusuf kojú títí tó fi dèèyàn ìwọ máa sọ wípé sẹ́fẹ́ padà dèèyàn gbogbo èèyàn kọ́ ní fi dé ní fi kọ́dà kéèyàn kúrò lójú ogun kó jagun ṣẹ́gun kó kúrò lójú ogun kèé ṣe gbogbo èèyàn ló fi rí ibi rìn délé gẹ̀nìmọ̀ ojú ogun tá a mọ̀ sí war booties àwọn èrè ogun gbogbo èèyàn kọ́ ló fi kó o délé bẹ́ẹ̀ ni ìbéèrè náà máa bí ọ ni wípé látijọ́ tó o ti ń o ti wà lẹ́kọ̀ọ́ o ti wà ní Kútọ́nù o ti wà lábíjan o ti wà káàkiri gbogbo látijọ́ tó o ti wà nílùú tó o wà yìí tí o ti ń ṣe ṣé àìtààmù rẹ ọlọ́run ni ìwọ ni àbí kádàrá rẹ. torí wípé ìgbà mi ń bẹ ọlọ́run máa ti gbogbo nǹkan síra rẹ̀ lọ́rùn ìgbà mi bẹ ọlọ́run wà yàn ọlọ́run ni máa asaba min musibatin fil ard gbogbo àdánwò mẹ́rin tó bá bá yín láyé bábí máa kasabat aydikum níta ìfọwọ́ ara yín fà ìnìyà tẹ̀ ń jẹ láyé nígbà mi wọ̀yá fún àǹkẹ́fẹ̀rẹ̀ omi ìbẹ́ tó já wípé ó yẹ kí n jẹ́ ìjìyà rẹ̀ bọ̀ tí nǹkan tó wá wò ní wò pé ó jẹ́ mójúkò fún abilé yìí gbọ́rọ̀ wọn máa ń máa bomi jù bọ̀ òdodo tí ń bẹ̀ ń bẹ̀ ni wípé ìwà sáyé ọmọ olóògùn kò farasin ànábì Ìsá tá a mọ̀ sí Jésù ètí ìdè ti ń bọ̀ wá ànábì Yáyá wọn èbí ti ya ti tọrọ fún pé ni fún ọ bí ọdún méjìdínlógún ọdún sígbà wọn ló tó lóyún ọmọ a sì ti sọ fún ọ wípé nùbá ṣerúkà gbégùnlá mínísìpò yàyà ọlọ́run ní a fún nírò pé ó bí ọmọ kan orúkọ rẹ̀ ó máa jẹ́ yàyà lam naj'al min lam naj'al min qabl samiyyan ẹnìkan ò gbọ́ ọkọ ọmọ òun rí irú ọkọ òun ẹnìkan kan ò sọ rí ìwọ ọmọ rẹ̀ ní kọ́kọ́ jẹ́ bẹ́ẹ̀ bó ṣe dáyé ìwásáyé rẹ̀ àti bó ṣe dáyé àdídì de sẹ́wọ̀n pọ̀ ni síbẹ̀síbẹ̀ ìgbà tó dáyé tán kò ráyé lò kò lówó kò lọ́lá kò nílé kò níyàwó kò bímọ ó tún wá kú ikú àràmàǹdà ojú bá bẹ́ẹ̀ ló ti jáde láyé ìbéèrè náà bá gbéra wa ni wípé ṣé ọlọ́run ò fún lakọ́ máa ń bọ̀ ni ṣé palẹ̀mọ́ ànábì yakubu ni òsì ni anabi anabi ànábì ya ni òpó ni. níjọ́ tí wọ́n lóyún mariam ìtọ́lọ́wọ́n ọba àlékè ọlájẹ kó yé mariam tó bí ànábì àyíṣá táwọn èèyàn ń pè ní jésù yìí níjọ́ tí wọ́n lóyún ẹ̀ àdéhùn ọlọ́run àti ntọ́lọ́run fi hàn bàbá títí ẹ̀ òun ni wípé ọmọkùnrin láfọ̀ọ́ ẹ̀kọ́ nù fún gbogbo ìran àfa kìí ṣe gbogbo tọ́lọ̀ bá fi hàn yàrá sọ fún yàn bóun ti sọ fún ìyàwó rẹ̀ àfọkànsí wọn ní pọ́mọ ọkùnrin ẹsẹ̀kẹsẹ̀ náà wọ́n ti ń sọ sẹ́tí òsì ìjọ tí wọn ó bímọ obìnrin wọn ó ṣọ́ọ̀kì wọn rọ́bì ìní wada'tuha untha a obìnrin mo bí o wa laysa dhakaru kal untha ọkùnrin tí mo fẹ̀mí sí. Si, kò lè sisi obìnrin obìnrin ò lè sisi ọkùnrin wà inni sàmẹ́tò ha Mariam ó dá n fún mi yìí náà mo ti gbà mo sọ ọmọ náà ní Mariam fa inni ọ izuhabik ọmọ náà mo fi mo mọ̀rọ̀ rẹ̀ lérè ọlọ́run lọ́wọ́ wà lórí ha àwọn ọmọ tó wọn náà ó máa bí mo fọ̀rọ̀ mina shaytan rajim má jẹ́ pa sàtánì nínú sùràtù tọ́láàkì kọ́ ẹnjọ́ tó ń sọ̀rọ̀ Mariam ni wọ́n já mà wípé ẹ́ńjìnì ọkùnrin la gbé sí nínú òwò àwa fi tó obìnrin kùn ló fi ní gbogbo àwọn mùsùlùmí fi gbà wípé ọlọ́run kápá kí ọkùnrin ó máa dọ́mọ bí láì róbìnrin ó kápá kóbìnrin ó máa dọ́mọ bí láì rọ́kùnrin ó kápá kókó kan máa dá wa kẹ́nìkan kan wá bìnrin gbogbo ẹ̀ ló ti ṣe wòye níjọ́ tó dá nàbì kò sọ́kùnrin kò sóbìnrin ó kàn dá ni wọ́n sì sọ pé kún inna mathala Isa indala lọ́n fi ní anabi Isa yìí sọ́mọ mi o inna mathala Isa indala àpẹẹrẹ anabi Isa lọ́dọ̀ èmi ọlọ́run ká mathala Adam bí àpẹẹrẹ anabi Adama ni kàlákọ̀ umin turab ibi ìyẹ̀pẹ̀ láti dá ló ń mọ̀ kọ́ lẹ́lẹ́wú kún fàyẹ̀kùn a kàn sọ fún pé máa dèèyàn ó sì dèèyàn ìwásáyé Mariam náà ò farasin yíwọn ló fà tó fẹjá sí wípé gẹ́gẹ́ mo ti wí lẹ́ẹ̀kan ọlọ́run ọba àlékè ọlá ń fún wa ní ìròyìn tí bàbá rẹ̀ wí ó wá ta ní ó gba Mariam tọ́ bọ́n ìtìbítì lọ́nbẹ̀ ni pé nígbà tí wọ́n padà gbà tọ́ tán inú ọ̀dọ́ àfi kí Mariam ní ọkùnrin lára tó lóbìnrin lára gẹ́gẹ́ mo sọ fún wa pé ọkùnrin lè bí obìnrin lè bí masala indala anabi Isa Adam ó dà bí anabi Adam khalaqahu min turabin a dá òun láti bí iyẹ̀pẹ̀ thumma qala lahu kun fayakun a ní ọ̀yà máa jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. so anabi anabi Isa yìí wá jáde látara Mariam Mariam tó bí anabi Isa yìí ẹ̀ bá já bí wá ìjọba ọ̀hún sọ̀rọ̀ nínú sọ́wọ́tì tọ́lák bóòlù ọlọ́run ti wí nígbà tó ń ròyìn Anabi ó ròyìn àyàwó Anabi nùhù ó ròyìn àyàwó ànábì lùtù ó wá ní wà Mariam àti mariam tó bẹ ẹyinsa tó bí jésù ibnata imran ó jẹ́ ọmọbìnrin fún imran alẹ́tì ahsanat farjaha ẹnìkan ò súnmọ́ rí ìyá tó bẹ ẹyinsa ẹnìkan ò súnmọ́ rí ahsanat farjaha ọlọ́run ní fana fàkànà fi ì ọlọ́run ò ní fana fàkànà fi hà ó wá lo ìbásọ̀rọ̀ ọkùnrin fún un tí wọ́n yẹn sì ń ṣe ọkùnrin ó ní fanafahana fìhì mẹ́rù hìnà àwa fẹ̀mí wa sí i la ìtumọ̀ àti wípé láì rọ́kùnrin ipa ọlọ́run ká kóbìnrin ó dánmọ bí tí ò bá wá yọ díẹ̀ fún ọlápẹ̀rẹ̀ tó yọ lọ́lẹ́ra àgùntàn tó jọmọ àgùntàn wá tọ́ débi tí ó fi dé ipò tó yẹ kó lóyún wá tì manú ọgbà má jẹ́ ká gbò kankan wọlé tọ̀ tó bá tásìkò tó yẹ kó lóyún àgùntàn wọn ò fìdí gbò gànà yóò sì lóyún fún rẹ̀ yóò sì bímọ ọba tó lè ṣe bẹ́ẹ̀ lára àgùntàn kí ló dé tó lè ṣe bẹ́ẹ̀ lára ọlọ́run ọlọ́run fi bí wá wípé àhántùn ashaddu ṣé ẹ̀yin náà rò pé dídá yín le tó ni àmì sàmà banaha èmi tó mo dá ìfẹ́ mọ́ rọ́fà ti lọ pẹ̀lú lọ́la ẹ̀kú òǹgbẹ́ ọlọ́run ó jẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọ̀la nàbí sallallahu alayhi wa sallam ọlọ́run sì yẹ ká jọ gba àwẹ̀ ìjà ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ń béèrè fún nọ́mbà mi zero eight zero sixty forty sixty one eighty nine zero eight zero sixty forty sixty one eighty nine eléyìí náà ní whatsapp nọ́mbà wa pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń wò ó pé afẹ́dásí tọ́lọ́run afẹ́dásí ọlọ́run lára mọ́sálásí àti ní kéwù tá à ń kọ́ lọ́wọ́ àbí àwọn níbo lẹ́ ń kọ́ sí ẹjẹ́ mi ó wá kí n wá bá yín kọ́ kí n bá yín parí ẹ̀ ni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 lọ́wọ́ olùdásílẹ̀ kànìyàn àti gbogbo ẹ̀yin ọ̀gá wa lápapọ̀ aburú òní báyìí títí di ọ̀la táàtò máa pàdé ẹ kú òǹgbẹ o gbogbo ohun tó bá wẹ̀ wájá jẹ́ ẹ jẹ́ ká sára fún assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àlàlẹ́ àzìkà sàlámì wà sọ̀fà wàdà wà múlẹ̀ kọ́ èrè nílùú lè mú ha. على شورى من رحاب شراكم